Father for this night. thank you father thank you lord thank you lord thank you holy spirit thank you lord thank you lord ọba tó ń ṣeun tẹ́nìkan kò lè ṣe ọba tó ń ṣeun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti nìyí tó ọlọ́run tó ń ṣeun tẹ́nìkan ò lè ṣe o orúkọ rẹ̀ ti níyìn tó ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti níyìn tó ọlọ́run tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe orúkọ rẹ̀ ti níyìn tó jehova you are the Most High you are the Most High God, King of Kings, you are the Most High. Lord of Lords, you are the Most High God. Ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe é, orúkọ rẹ̀ ti níyìn tó. Ọlọ́run tó ń ṣohun tẹ́nìbọ̀dì ò lè ṣe o orúkọ rẹ̀ ti níyìn tó ṣé ó fà you are the Most High. Jehovah, you are the most high God, King of kings, you are the most high. Lord of lords, you are the most high God. Hmm. Kábíyèsí rẹ lónìí ọba tó tó, ọba tó tóbi lọ́ba. Ọba mi àìkú àti àìdíbàjẹ́, Ọlọ́run tèmi tó tó fara tìbí òkè. Ọba mi tó lágbára jùlọ tó tóbi jùlọ. Awúwo má ṣe é gbé, ògbèjà kẹ́rù òbóníjà, ọba tó máa ń jà tí ò kì jẹ̀bi ọba tó máa ń wọ agbádáró ojú ogun ọba tó sì máa ń wọ kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ìjà ọba tó ga ju gbogbo ayé lọ ọba ìbẹ̀rẹ̀ àti òpin ọba lánàá àti lẹ́ni ọba títí ayérayé ọba tó máa ń wíbẹ̀ tó sì máa ń ṣe bẹ́ẹ̀ ọba mi tí ò kí ń purọ́ ọba mi tó dára ọba mi tó lágbára ọba mi tó wonderful ọba mi tó excellent ọba mi tó powerful ọba mi tó tóbi jùlọ kábíyèsí o ọlọ́run òtítọ́ ta làbá fi ọ́ wé ta ló lè bá ọ dọ́gba arúgbó ọjọ́ alápàjábejábe àràwò tó máa ń wọlé ikú tìpìlẹ̀tìpìlẹ̀ dáàdì mi o ọlọ́run mi o olówó orí mi o bàbá mi o okun mi o agbára mi o ìṣẹ̀dá mi o ọkàn mi o àlàáfíà mi o ọlọ́run èmi yìn ọ́ lónìí o bàbá mo gbé yín ga mo ṣe yín lọ́ba lórí gbogbo àwọn ọmọ tí ẹ fún mi lórí gbogbo ẹbí àti ará lórí gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá lórí ayé tèmi fúnra tèmi fún ọjọ́ tòní fún oore ọ̀fẹ́ ńlá àlàtẹ fún mi láti ta méjì láti gbàdúrà ọlọ́run ẹ mà ṣe o àánú ni mo rí gbà kì í ṣagbára mi agbára mi kọ́ agbára ọlọ́run ni agbára mi kọ́ agbára ọlọ́run ni o wíwà láyé wa lónìí o agbára wa kọ́ baba agbára mi kọ́ ni mo ṣe lẹ ṣe pè mí oore ọ̀fẹ́ ni mo rí gbà àánú lẹ fún mi ọlọ́run ẹ mà ṣe o kristi ẹ ṣé olùgbàlà ẹ ṣé àlèwé lè ṣe ẹṣẹ àlèṣe lè wé ẹṣẹ alágbára láyé àti lọ́run ẹ ṣeun ọba mi tó ṣíwájú ogun ọba mi tó kẹ́yìn ogun ọba mi tó bẹ̀rẹ̀ ayé ọba mi tó máa tún kẹ́yìn ayé kábíyèsí rẹ o ọba tó dá iná tí iná ò lè jó tó dárùn tó rùn òpa ó mà dá òtútù òtútù òmùrí kábíyèsí rẹ alágbára kábíyèsí rẹ kùn ọkọ fáráwò kábíyèsí rẹ kìnìún ẹ̀yà júdà kábíyèsí ọba tó ń ṣe gbogbo nínú gbogbo fún ní gbogbo ènìyàn kábíyèsí rẹ o ọba tó ní ó kójú rọọkì ní àkókò rẹ tí òòrùn máa mú ní àkókò rẹ tí ilẹ̀ máa ṣú ní àkókò rẹ tilẹ̀ máa mọ́ ní àkókò rẹ̀ kábíyèsí ọ̀pábẹ́dà sọ́bídíré ọba mi tí ò kì í yí padà kábíyèsí rẹ o ọlọ́run tó gbẹ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ ẹlẹ́dàá ayé àti ọ̀run ọlọ́run mo ṣe yín lọ́ba ọlọ́run mo gbé yín ga thank you for that this morning daddy i worship you lord i give you praise lord i give you honor i give you adoration be that way exalted be glorified forever in the name of jesus ọlọ́run mo mà fẹ́ yìn ọ́ ni nítorí pé tèmi bá ní kí n máa wo retí ẹ ṣe orin yẹn pọ̀nà ayé mi ó ju ẹgbẹgbẹ̀rún lọ ó ju millions lọ ó ju gbogbo ayé lọ ó ju gbogbo ọ̀run lọ kábíyèsí o Elédùmarè kábíyèsí rẹ o Ọlọ́run mo ṣe kábíyèsí rẹ kábíyèsí rẹ kábíyèsí rẹ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu ọ̀pọ̀lọpọ̀ ní àwọn èèyàn fẹ́ kó wà láyé tó ti kú ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fẹ́ kó ti kú ṣùgbọ́n tá wà láàyè ẹ mà ṣe bàbá ẹ ṣe Ọlọ́run wa ẹ ṣe ọba wa ẹ ṣe ẹlẹ́dàá wa ẹ ṣe okun wa ẹ ṣe agbára wa I now cover myself with the blood of Jesus My daughter, my family with blood of Jesus. My son with blood of Jesus. I cover all my well wishes with blood of Jesus. Ọlọ́run a fẹ́ gbàdúrà lóru tòní. Gbogbo àwọn tó wá láti gbàdúrà. Àdúrà tí ayé wọn nílò. Olúwa kọ́ mi. Olúwa fi sí mi lẹ́nu. Àdúrà tí ayé tèmi nílò. Olúwa fi sí mi lẹ́nu. Èyí tí àwọn ayé ọmọ mi nílò. Olúwa fi sí mi lẹ́nu. Má jà ṣàdúrà gbà. Má jà gbàdúrà gbà sọ̀nà. Àdúrà mi o. Ó yá gbọ́rọ̀ ti Olúwa. O ò ní jẹ́ lásán. Mi ò ní gbàdúrà gbà sọ̀nà. Àdúrà mi ò ní di ẹ̀ṣẹ̀. Mo sọ tẹ́lẹ̀ nẹ̀ gẹ́bí ọmọ Ọlọ́run ikọ̀ àti ìríjú lórúkọ jésù ah ọlọ́run má jẹ́ kí àdúrà mi kó di ẹ̀ṣẹ̀ má kọ ohùn mi o jésù má kọ ohùn mi o gbogbo ọfà ìkà gbogbo ọfà ibi lórúkọ jésù ó yá o ẹ̀fì ayé mi sílẹ̀ ẹ̀fì ilé mi sílẹ̀ fàyà ọmọ mi sílẹ̀ fàyà ọmọ mi sílẹ̀ fi ayé àwọn olólùfẹ́ mi sílẹ̀ ó yá gbogbo ọfà àbùkù ó yá ẹ̀fì ayé wa sílẹ̀ ní gbogbo ibi tí ọ̀tá ti dáṣọ àbùkù mo gbàdúrà ìwọ èṣù ìwọ àti àwọn ìránṣẹ́ rẹ lórúkọ jésù gbogbo iṣẹ́ tẹ rán sí ó yẹ ẹ máa jíṣẹ́ yín fúnra yín lórúkọ jésù kó máa ń ṣe tèmi o a ti kọ̀wé rẹ̀ pé kò sóúnjẹ olórúkọ tán lè dàkọ èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi èyí tí ó ṣe rere àwọn tó bá dìde sí wa ní ìdájọ́ a ó dá wọn lẹ́bi ni ọlọ́run o mo gbàdúrà má dá mi lẹ́bi o má dá àwọn ọmọ mi lẹ́bi o àwọn olólùfẹ́ mi re má dá wọn lẹ́bi o ayérayé o olúwa gbàkóso bàbá mi àti ọlọ́run mi olúwa gbàkóso ẹ̀jẹ̀ jésù o ni mo máa pe kó máa ṣàn lórí mi kó máa ṣàn lórí àmọ́ mi kó máa ṣàn lórí ilé mi ọlọ́run gbàkóso má jẹ̀mú kí má jẹ̀mú tó yàtọ̀ sí ti ẹ̀mí mímọ́ nínú ayé mi tó yàtọ̀ sí ti ọlọ́run alàyè nínú ayé mi nínú ayé àwọn olólùfẹ́ mi nínú ayé àwọn ọmọ mi má jẹ̀mú náà lónìí o ẹ̀jẹ̀ jésù máa bàjẹ́ gbogbo aṣọ àbọ̀kù èyí tí ọ̀tá rán nítorí tèmi láti fi wọ̀ mí àbí láti fọwọ́ àwọn ọmọ mi láti fọwọ́ àwọn olólùfẹ́ mi ó yá o iná ọlọ́run dà ó yá máa jó wọn dànù máa jó wọn dànù máa jó wọn dànù ọ̀run fọná sí wọn olúwa fi iná jó olúwa fi iná pa olúwa fi iná ọláfínàjò ọláfínàjò ọláfínàjò gbogbo àwọn irinṣẹ́ òkùnkùn èyí tí wọ́n ti fi ṣiṣẹ́ tìmẹ́ lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù kó máa bá gbogbo ẹ̀jẹ̀ o akọ̀wé rẹ̀ ni nínú ọ̀rọ̀ ọlọ́run pé ohun tí gbogbo ìdílé ìlọmọ ọlọ́run ṣe farahàn láti pa gbogbo iṣẹ́ ìṣúná àwọn gbogbo iṣẹ́ òkùnkùn lórí mi lórí àwọn ọmọ tí mo bí lórí gbogbo àwọn olólùfẹ́ mi mo pàṣẹ ní orúkọ jésù ni ó yẹ máa bàjẹ́ gbogbo iṣẹ́ òkùnkùn ó yẹ máa parun lórúkọ jésù mo gbàdúrà gbogbo ẹni tí ọfà ìbànújẹ́ tó ti rán sí ní ọjọ́ Wednesday yìí ó yá o ẹ fi ayé mi sílẹ̀ ìwọ ọfà ikú òjijì ó yá fi ayé ọmọ mi sílẹ̀ ìwọ ọfà àìsàn ìwọ ọfà àìní ìwọ ọfà ìpọ́njú ìwọ ọfà ìfàsẹ́yìn ó yá lórí ọ̀rọ̀ mi lórí àwọn ọmọ mi lórí àwọn olólùfẹ́ mi ó yá ẹ fi ayé wa sílẹ̀ pack and go lórúkọ Jésù ẹ dágbére fún mi mo dágbére fún yín ẹ dágbére fún àwọn olólùfẹ́ mi ẹ dágbére fún àwọn ọmọ mi ó yá pack and go ilẹ̀ èdè mo jí sọ gbogbo ẹrù òkùnkùn ó yá ẹ fò jáde lára mi nínú ilé mi nínú ayé àwọn ọmọ mi ní ọ̀nà mi ẹ fò jáde mo wá gbàdúrà lóru tòní gbogbo ẹni tó bá gbé ẹnu kalẹ̀ láti máa fi ṣe mí mọ́ṣẹ́ láti máa fi gbógun tèmi ó yá o ẹnu yìí kan dànù ẹnu yìí kan dànù ẹnu yìí kan dànù gbogbo ẹnikẹ́ni tó bá lòun gbẹnu òun mẹ́kẹ̀ẹ́ ẹnu òun àbẹ́lẹ́bù láti máa fi ba ayé mi jẹ́ láti fi ba iṣẹ́ mi jẹ́ láti fi ba ògo mi jẹ́ láti fi ba òwò mi jẹ́ láti fi ba ìdùnnú mi jẹ́ olúwa jọ̀ọ́ jẹ́ kí ẹnu bẹ́ẹ̀ kó kàn olúwa jẹ́ kí ẹnu bẹ́ẹ̀ kó kàn ẹnu ọkọ kàn ẹnu ọkọ kàn ẹnu ọkọ kàn ẹnu ọkọ kàn ẹnu ọkọ kàn ẹnu ọkọ kàn gbogbo ẹni tó bá gbé ẹnu kalẹ̀ tó bá lòun máa fi ba ayé mi jẹ́ olúwa jọ̀ọ́ jẹ́ kí Ni òru tòní ní ìdájí yìí kùtùkùtù fẹ̀rẹ̀ Olúwa jà fún mi jà fáwọn olólùfẹ́ mi lórúkọ Jésù ó jà fún ọmọ mi Olúwa jà fún mi Olúwa jà fún mi Olúwa jà fún mi ìbẹ̀rù Ọlọ́run òun ní ìpìlẹ̀ ṣọgbọ́n Olúwa fi sókun àyà mi lórúkọ Jésù gbogbo ẹ̀dákẹ́dà tàbí nínú obìnrin tó lóun ò fẹ́ rí mi kí n ṣeré láyé ó yá o ó tó àkókò àkókò ikú rẹ tó ó yá gbọ̀run Oju tó bá lòun ò fẹ́ rí èmi láyé òun fẹ́ rí èmi ó yá ó tó àkókò ó yá gbọ̀rún lọ ó yá páàkì ẹrù ẹ ó yá gbọ̀rún lọ lórúkọ jésù gbogbo ojú tó bá lòun ò fẹ́ rí èmi láyé tó lòun fẹ́ rí àwọn mi àtàwọn olólùfẹ́ mi mo gbàdúrà ojú bẹ́ẹ̀ ó E ẹ̀fọ́ sọnù ẹ̀dá tó ní ojú náà tó bá lòun ní lórúkọ ọ̀nà ó yẹ gbọ̀rún lọ ẹ palẹ̀ ẹrù yín mọ́ ibojì kú yá ó yẹ lọ bẹ̀ẹ́ ẹ lọ dòkú o ẹ di òkú o ẹ di òkú o ẹ di òkú o ẹni tó bá rí mi tó bá níṣòro rẹ̀ mí bí nínú òun fẹ́ kí n máa rọ́ọ̀mù nínú ìbànújẹ́ òun fẹ́ kí n máa ní ìṣòro mo gbàdúrà ní orúkọ jésù ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run pa sọnù tọmọtọmọ ọ̀run kọlù wọn ní orúkọ jésù ọ̀run wá ẹ̀bẹ̀ kúrò ní orúkọ jésù ọ̀run pa wọn tọmọtọmọ ọ̀run pa wọn tọmọtọmọ ọ̀run pa wọn tọmọtọmọ gbogbo ẹni tó bá dáná ogun tì tí mi ò dáná ogun tì tó bá dáná ẹnu tì tí mi ò dáná ẹnu tì ó yá o ẹnu yín kó kan ìṣẹ̀lẹ̀ burúkú tá a bà mí ó yá kó máa ṣẹ̀ sẹ́yìn ọ̀tá lórúkọ jésù gbogbo ọ̀tá tó gbógun ti gbogbo àwọn olólùfẹ́ mi tó gbógun ti àwọn tó ń bá mi rajà tó gbógun ti àwọn tó ń ràn mí lọ́wọ́ tó gbógun ti àwọn tó ń ṣàánú fún mi gbogbo ìṣẹ̀dá burúkú yẹn mo ní orí yín gbàbọ̀dẹ̀ ó yá gbogbo ibi tẹ́ ẹ ṣe ó yá kó dàlẹ́ yín lórí wáyé forí ara yín gbẹ̀bí yín lórúkọ jésù àti kọ̀wé rẹ̀ kò sóhun jẹ́ olóró kan tí a lè àwọn tó ń dìde sí mi níbi òkùnkùn ayé ó yẹ kan dànù ìpàdé òkùnkùn lórí ọ̀rọ̀ èmi àtàwọn olólùfẹ́ mi ó yá ẹ máa túká ẹ túká ẹ túká ẹ túká ẹ túká ẹ túká gbogbo alágbára ìkà ayé tó ń pe ìpàdé òjijì lórí ọ̀rọ̀ mi ó yá o iná iná àrá iná kò tù yín ká ikú kò wọ àárín yín lọ lórúkọ Jésù ikú kò gbé e pa Ọlọ́run òtítọ́ àti òdodo ògbèjà kẹrù obo níjà bàbá láì ní bàbá olùgbèjọ mọ orúkọ ọ̀pọ̀ abidà sọ mi dídé gbogbo alágbára ẹ̀ka lórí ọ̀rọ̀ ayé mi lórúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run olúwa wọlé alágbára ẹ̀ka lórí ọ̀rọ̀ ayé àwọn olólùfẹ́ mi lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi olúwa alágbára náà wọlé lórúkọ jésù out the, the midst of my enemy i send confusion to them right now be confused in the name of jesus ọlọ́run tó dá ayé àti ọ̀run gbogbo ẹni tó sì fojú bá mi ṣe tó ń finú bá mi jà inú rírun o kó máa ṣe wọ́n inú ni ló máa ń pẹ̀tù o gbogbo ẹ̀yin ìka tó ń bẹ lọ́rọ̀ àwọn olólùfẹ́ mi tẹ́ ń bẹ lọ́rọ̀ ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ òwò mi lórí ọ̀rọ̀ ògo mi lórúkọ Jésù inú kó pa yín àìsàn tí ò ní gbóògùn ó yá kó kọlù yín lójijì ní orúkọ Jésù ẹgbọ̀rún lọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ mi fẹ́ re ire kó jẹ́ ti yín gbogbo tẹ́ ṣe láṣetì kó di àṣeyọrí fún yín láti òní lọ ọ̀nà yín kó là gbogbo tó dàbí àbùkù nínú ayé yín ọlọ́run mú kúrò ní orúkọ jésù gbogbo tó dàbí ẹ̀gàn ọrụ parẹ ọrụ ṣẹ́gòdògo nínú ayé yín o ọ̀run wọ̀ ní aṣọ ògo tuntun ó wọ̀ ní aṣọ ọlá ó wọ̀ ní aṣọ ìgbéga ẹ ò ní tẹ́ ẹ ò ní tí oh my god bá ṣe ti yà gbogbo ń tẹ́ ẹ fẹ̀yìntì ọlọ́run ni <laughs> ọlọ́run ò padà yín mi padà o ní agbára tòní agbára tí ò ṣe ti ẹ̀mí mímọ́ ní agbègbè àti àyíká ẹ wọnú ìgbèkùn lọ ọlọ́run mi ò ṣí jẹ́ kí ọ̀run mi kó ṣí kí ìbùkún ńlá òjò ìbùkún tí ò lẹ́gbẹ́ olùwàjò máa rọ̀ sórí ayé mi sórí àmọ́ mi sórí ilé mi òjò ìbùkún olùwàjò máa rọ̀ olùwàjò máa rọ̀ olùwàjò máa rọ̀ olùwàjò máa rọ̀ olùwàjò máa rọ̀ ọlọ́run sponsor ọlọ́run sponsor ọlọ́run sponsor i want you to sponsor me enough all form In the name of Jesus, I want to be with me. Be with all my people. In the name of Jesus, gbogbo ẹni tó fẹ́ mi fẹ́re, gbogbo ẹni tó fẹ́ ṣe rere mi láyé, ó yẹ máa ṣe rere. Gbogbo ibi tẹ́ ẹ̀ ti ṣe rere tẹ́lẹ̀, ó yẹ bẹ̀ sí ṣe rere. Gbogbo ẹ̀gàn tí ọlọ́ àwọn ọ̀tá tó ń fi sínú ayé yín, ó yá ẹ̀gàn náà kó pòórá, kó jóná sọnù. Ẹ̀gàn paradà lórúkọ Jésù, àní lórúkọ Jésù, eku máa ń ni, àwọn àsìmọ̀ jẹ́ ìsí agbára gbogbo tí èṣù mú wọnú ayé àwọn olólùfẹ́ mi ó yẹ mo pàṣẹ fún gbogbo yín ó yẹ kó jáde ní orúkọ jésù ó yẹ máa kó jáde máa bá ṣètè yà ó yẹ kó jáde ní orúkọ jésù mo ní kẹ́ kó jáde gbogbo tí èṣù àti ẹ̀ṣẹ̀ tó kó ọ̀nà ayé àwọn olólùfẹ́ mi tó kó ọ̀nà ayé àwọn ọmọ mi ó yẹ mo pàṣẹ fún yín àti náà ayé ètè mi pàápàá ó yẹ kó jáde ó yẹ kó jáde ó yẹ kó jáde ó yẹ kó jáde gbogbo ọwọ́ ìkà tó ń dààmú ayé mi lórúkọ Jésù ẹgbẹ́ e dànù bẹ́ẹ̀ tó fojú mi wò mí ojú rẹ̀ kó fọ́ gbogbo evil connection lórí ògo mi lórí ètò ìnáwó mi lórí òwò mi ọrùn disconnect wọn mo gbàdúrà fún ìjà ńlá láàrin àwọn ọ̀tá mi ìjà tí ò ṣe parí tí ayé yóò fi tí ayé yóò fi parẹ́ ní orúkọ Jésù ọ̀run dá sílẹ̀ láàgbo àwọn ọ̀tá mi lórí àwọn tó connect lórí mi fún ibi ọ̀run dá ìjà sílẹ̀ ìjà ńlá olùwàjò ṣẹlẹ̀ láàrin wọn olùwàjò ṣẹlẹ̀ láàrin wọn olùwàjò ṣẹlẹ̀ láàrin wọn ìjà tó ṣẹlẹ̀ ní ọjọ́ tí mo fẹ́ kọ́lẹ̀jọ bábẹ́lì lòdì sí ọlọ́run tí èdè ayé òfin jẹ́ ìkọ́nà mọ̀ títí dòní agbára ńlá náà lórúkọ Jésù ọ̀run fi rún èdè ayéde sí gbogbo àárẹ̀ àwọn ọ̀tá mi kò ní jọ fún yín mọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ ò ní rẹ́ mọ́ ìjà ńlá ó ṣẹlẹ̀ yín ẹ ò ní sinmi alágbára ayé ẹnì ìkáyé tó bá lè mi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi pé kò ní sinmi ẹ̀yin náà ò ní sinmi ẹ ò ní gbádùn ó lórúkọ Jésù ìdààmú kó dé bá yín ìjì ńlá kó jà yín tí ó fẹ́ yín dànù tí wọ́n ní rí mọ́ tí wọ́n ní gbúrò yín mọ́ bẹ́ẹ̀ ni yóò rí fún yín o ọ̀run sáyẹ̀nsì Jésù agbára wa àmín. Thank you, Father. Thank you, Lord, for this night. Olúwa ẹ o. Ẹ mà ṣé o. Olúwa ẹ ṣeun o. Ẹ mà ṣeun o. Ẹ ṣeun. Bí a bá fi ṣàkàwé rẹ o. Olúwa ẹ ṣeun. Yes, I welcome everybody this night into to this morning program. God bless you all. God bless you. As you press love this morning. God bless you. God bless you. God bless you. God bless you. God bless you. God bless you. Somebody say Instagram. Only madam, <laughs> go and get job. Mo gbàdúrà fún ìwọ yìí lórúkọ Jésù. In Ingram show that I believe is not your name, but if it's your name, the person under that account, Ingram, show. You say go and get work. Mo fẹ́ gbàdúrà fún ẹ ní orúkọ Jésù. Iṣẹ́ tí èèyàn máa ṣe láyé tí ò kí ń gbowó. Iṣẹ́ ọ̀fẹ́, iṣẹ́ àṣedànù, iṣẹ́ wúwo, iṣẹ́ ìnira, iṣẹ́ tó máa bayé iṣẹ́ tí ó máa jẹ́ kó má ní àkókò fún ayé àti ta ọlọ́run mọ́ àti ti ènìyàn lórúkọ jésù ọ̀run dàlẹ́ lórí ọ̀run gbélé lórí wàá ṣiṣẹ́ kú o ò ní sinmi láyé bẹ́ẹ̀ ni yóò rí fún ọ in jesus name you come under my platform especially this night you don't say rubbish okay mo gbàdúrà fún ẹ wàá ṣiṣẹ́ láyé ò ní gbowó iṣẹ́ tó ju ọjọ́ orí ẹ lọ iṣẹ́ tó máa ṣe tí ó máa jẹ̀jẹ̀ ìrí lórúkọ jésù ọ̀run fi fún ẹ ọ̀run dàlẹ́ lórí ọ̀run gbèsè lọ́rùn ọ̀run gbèsè ayé rẹ ọ̀run fi dá ẹ lọ́lá iṣẹ́ tó máa ṣe tí ayé rẹ yóò fi bàjẹ́ iṣẹ́ tó máa ṣe tó ò fi ní ìsinmi iṣẹ́ tó máa ṣe tó ò ní ní ayọ̀ mọ́ iṣẹ́ tó máa ṣe tó ò ní rójú gbádùn ayé rẹ iṣẹ́ tó máa ṣe tí ara yóò máa ru ọ́ tí ọ̀run yóò máa ru ọ́ tí àyà yóò máa dùn ọ́ tí ẹsẹ̀ yóò máa ru ọ́ tí gbogbo nǹkan yóò máa dàrú fún ọ iṣẹ́ ńlá bẹ́ẹ̀ ọ̀run gbélé lórí torí pé iṣẹ́ tèmi ọlọ́run ló ṣe you don't tell you don't come here because i mo ta sí ẹ hmm, i don't mean ta sí ẹ ó ti gbà nìyẹn back to sender go and get work you don't feed me àbí o ti feed o ti feed me rí you don't feed me you know how to you know how to insult people on my platform that's it for you God bless you those of you pressing that love God bless you God bless you God bless you because the prayer is a, like it's like it's like a threat to them àwọn tó ń lọlé ológun lójoojúmọ́ ojoojúmọ́ ni wọ́n lọ náà ń sa ewé pọ̀ ni wọ́n pe gbùpọ̀ so bíbélì sọ pé ká gba gbàdúrà láìsinmi àti láìṣekiri àti láìṣàárẹ̀ bẹ́ẹ̀ ni ó ní ká pray without ceasing ìgbà tí n bá jí nígbà mìíràn oorun á máa kùn mí but because I, I obey the word of God ó Christian, kírísítẹ́nì máì tí wá ìsinmi láàrin ọ̀tá ló wà máa ṣọ́ra naturally normally you must pray because you go for them you don't go for them they come for you two four seven satan is always the eyes of satan is always on good, good people um, children of god so that's why you need to pray and he said your prayer is like a threat to the devil's kingdom like people know let me tell you you may not know i am a threat to the devil's kingdom, to devil himself. So each time I wake up to pray, that I open your mouth, even you yourself, when you open your mouth to pray or you want to do the will of God, Satan gets mad because he always, always want people to serve him. And he's not my creator. And let me tell you this night, this Satan is not your creator. Don't give a damn unto Satan. Don't give him chance to com com command you. Don't serve him. Submit yourself to God alone. Mm. Only God can do what no man can do Ben. mm. only God can do what no man can do Ben. what Satan cannot do Satan ò ní nǹkan tó fẹ́ ṣe fún ẹjú pé kó wá láti bà tiẹ̀ jẹ́ ẹni tó bá ti jókòó síbi ìkọ̀kọ̀ this for me for you and my children and your children Ben. we need to pray ẹni tó jókòó síbi ìkọ̀kọ̀ gáwó yóò máa gbé abẹ́jìṣe Elédùmarè a ó wí fún olúwa pé ìwọ ni ààbò àti odi wa ọlọ́run wa ẹni sí àwa gbẹ́kẹ̀lé nítòótọ́ yóò gbà wá nínú ìdẹ́kun àwọn pẹyẹpẹyẹ àti kó nínú àjàkálẹ̀ àrùn búburú bẹ́ẹ̀ ni We have said this before, time without number, that people should read Psalm 91. It's very good. I just Tó o bá ti ní oògùn, tó o And let me tell you, all those things kò tiẹ̀ The mighty things tó lè protect èèyàn láyé, òun náà ni Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ Ọlọ́run ó lágbára ó sì mú jùdà kí náà lójú nítòótọ́ yóò gbà wá nínú ìdẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti kò nínú àjàkálẹ̀ àrùn ta ni ìdẹ́kùn pẹyẹpẹyẹ ìdẹ́kùn pẹyẹpẹyẹ sátánì náà ni ló wà nínú ìdẹ́kùn pẹyẹpẹyẹ àti kò nínú àjàkálẹ̀ àrùn búburú ta ló máa ń ṣiṣẹ́ nínú àjàkálẹ̀ àrùn búburú èṣù ni yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ní àwa yóò gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ní òṣì àṣà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fọfà tí ń fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn ìyẹn mi pé even in the middle in the mid, mid in the midnight, there is darkness. Darkness and Satan, they operate very well because people don't see very well in darkness. Okay, so before you we go into this prayer, tell God to eh, to to to to, to hone His light upon your life. Let you you have to shine. You know, before let me let me just let me just do the illustration this way. Like before I started this, uh, when I came to the switch room, the place was dark because we we we off the light You understand? But we have to put it on. I want this one in the front. I want this one in the back. I want that one just to get enough what? Enough light. Enough and my surrounding to be what? To be clear. You understand me? Everybody need it every day because when you are in darkness you can't see things around you you can't see the hidden treasure you can't see the enemy you can't see the friends you, some of your friends o ní kankan ní òru yìí òun náà là ń pè ní ẹ̀mí mímọ́ iná ọlọ́run àlàyé kó tàn yí ayé rẹ ká tó bá ti ń làálàá tó ń bára rẹ nínú òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ló máa ń bára although God always talk to people at times like me when things is going around me some people are planning things I don't understand it God always tell me, He showed me at times darkness. You understand me? He showed me darkness that there's darkness. It means that some things is being closed, being hidden from me that I don't know but ni moment ba ti rí bẹ́ẹ̀ i tell god i change my prayer point i tell god ó lọ tó ìmọ́lẹ̀ síbẹ̀ jẹ́ kí ìmọ́lẹ̀ kó tàn sínú ayé mi sí àyíká gbogbo ibi tí òkùnkùn ti ń jọba yìí jẹ́ kí ìmọ́lẹ̀ kó wà wa. olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ wà nítorí pé ńgbà tá a kọ́kọ́ dá ayé àti ọ̀run bó ṣe dára tó wọ́n ní ó wà ní júùjù ńgbà tó yá torí pé ọlọ́run fẹ́ better things ó fẹ́ clearation ó fẹ́ kí changes ó fẹ́ kí àwọn èèyàn wà kán lè tó bá wà nínú ìmọ́lẹ̀ you have confidence You understand me? Because you know quickly when things is coming, you see it. But when you are dreaming, when you are in darkness, you see darkness. It means a lot of darkness people, wicked people, they are around you, they surround you. Okay? Ó pín sí oríṣiríṣi ọ̀nà. Àlá tí mo tí mo bá sọ pé mo darkness yẹn, yẹn mi pé dark fear me. A lot of people planning evil against you. A lot of dark iṣẹ́ òkùnkùn ó pọ̀ gan ní surround ẹ. Ó gbàdúrà olúwa gbogbo ibi tí ó ṣókùnkùn nínú ayé mi olúwa tan ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ dára ju òkùnkùn lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín nítorí bẹ́ẹ̀ ẹ máa rí oyè hours wọ́n máa sọ pé èèyàn gbúdọ̀ sùn àti ẹ̀ ní longer hours these days tó bá ti di eight o'clock eight thirty nine ẹ máa rí ìlú Canada ó máa máa dà ní ànágbà tó di seven o'clock ó dàbí pa wà lágo kan ọ̀sán ó bright dáadáa tó bá tún di five ń sìn ẹ máa rí pé àbí four thirty five gbogbo everywhere máa tún ti mọ́ we have longer day you know shorter night ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so ìmọ́lẹ̀ ó ṣe kí ni and that time yẹn àwọn èèyàn máa ń wà happy that's the time you dress the way you want that's the time you go out earlier that's the time you just want to do things the way you you understand me people are always happy when they are in light tó bá dé club gan tó jẹ́ pòru tí wọ́n bá tanná síbi àbí tó bá tanná kan tó ń dán people always do what they are they they have life they are happy they are, you cannot eat your leg leg on the stone. You cannot kick your hit your head on any wall or any no no no no mistake. You understand me? Even when you have mistake in light, you know what? You are you can prevent it. In dára ó jẹ́ ohun tó máa kó ẹyọ kúrò lọ́wọ́ gbogbo ẹ̀mí òkùnkùn. Á mú ẹ kúrò nínú àṣìṣe, á mú ẹ kúrò níbi tí ó jẹ́ pé ẹ o ti lè fi ẹsẹ̀ o ti lè farapa tí kò tó bá it's possible you see it on, on in the light but when there is darkness tó bá gbẹ́ kòtò fún ènìyàn kò ní rí akósí tó bá ṣe kí ni dẹpọn pẹ́ fún tó bá rí kò ní rí akósí tó bá ṣe ohunkóhun tó bá ṣe fún tí igi bá wà níwájú ó lè kó sí bẹ́ẹ̀ ni ó lè forí gbá ṣòtìyé torí ẹ̀ ni ọlọ́run ṣe fún wa ní ojú ìmọ́lẹ̀ ní ojú ṣó ti yẹ yín mẹ́yẹn mo gbàdúrà kí ọlọ́run má gba ìmọ́lẹ̀ yín kúrò mo gbàdúrà kí ọlọ́run má ṣe gba ìmọ́lẹ̀ tèmi kúrò títí dọjọ́ ogbó mi kó má gba ìmọ́lẹ̀ àwọn ọmọ mi lórúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run kò ní sọ mí sínú òkùnkùn kò ní sọ yín sínú òkùnkùn kò ní sọ àwọn ọmọ mi sínú òkùnkùn lórúkọ jésù gbogbo agbára òkùnkùn mo gbàdúrà ní òru yìí ní orúkọ jésù ìmọ́lẹ̀ ọlọ́run alààyè kó máa tàn sí òkùnkùn náà ó yá ìwọ òkùnkùn mo ní kó paradà ní àyíká àti àyídà mi ó yá ìmọ́lẹ̀ dé òkùnkùn ó yá parada ogun parada lára àwọn ọmọ mi ogun kó parada ní ara àwọn olólùfẹ́ mi ogun kó parada ní orí pílàfọ́ọ̀mù tèmeye òkùnkùn mo ní kó páàkì ẹrù ẹ mo ní kó lọ mo ní kó parada ìmọ́lẹ̀ ọlọ́run àlàyé kó tàn sínú ilé mi kó tàn sínú ayé yín kó tàn sínú orí pílàfọ́ọ̀mù ìmọ́lẹ̀ ọlọ́run àlàyé kó tàn sínú ayé àmọ́ mi ó yá ẹ gba ìmọ́lẹ̀ ọlọ́run ìmọ́lẹ̀ ọlọ́run kó máa jọba kó máa tàn yá ayé wa ká so shall it be in Jesus name ìmọ́lẹ̀ ọlọ́run ó jẹun tí ó lágbára ó dára kó rìn nínú ìmọ́lẹ̀ ju pé kó rìn nínú òkùnkùn lọ bẹ́ẹ̀ let us continue reading this psalm it's very very good a ò ní ní ìpín aburú ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ẹja máa kà lọ yóò sì fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ níwó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ní òṣì ẹ̀ṣẹ̀ àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fòlé ọ̀sán gangan ẹgbẹ̀rún tàbí fún ọfà tàbí fún àjàkálẹ̀ àrùn tí rìn tí rìn tí àjàkálẹ̀ àrùn tí rìn ní káàkiri ní òkùnkùn tàbí fún ìparun tí rìn ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ wa àti ẹgbẹ̀rún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa ni a ó fi rí tásìmọ̀ fi wo àwọn ènìyàn búburú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 tí ọlọ́run ò bá sí pẹ̀lú ènìyàn ní àkókò ìpọ́njú ẹnìyẹn ti ẹ̀ gbé ó pọ́sibù kẹni náà kó ṣègbè sínú ìpọ́njú ó pọ́sibù kẹni náà kó máa lọ káàkiri nínú gbogbo ibi tí ò sí ìgbàlà àti tí ò sí ibi ti tí ò ti lè rí ìrànlọ́wọ́. ó ní àwọn sì máa bọ́lá fún un ó ní ẹ̀mí gígùn àti àlàáfíà ẹ̀mí gígùn èmi máa ń fi sí báyìí pé ẹ̀mí gígùn àti àlàáfíà àti owó àti ọlá ọlọ́run jọ ni kò fi tẹ́ èmi àtàwọn ọmọ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́run àwọn sì máa fi ìgbàlà yín ìgbàlà rẹ̀ hàn káàkiri àgbáyé ìyẹn mi pé ẹni tó bá máa give testimony tí àwọn èèyàn bá fẹ́ jẹ́rìí sí agbára ọlọ́run á jẹ́ ẹni tí ọlọ́run ṣe dáradára fún bẹ́ẹ̀ ni a ó sọ fún ọlọ́run olúwa tan ìmọ́lẹ̀ sí àyíká mi tan ìmọ́lẹ̀ sínú ayé mi o bẹ́ẹ̀ ni tí wọ́n bá gbé ìmọ́lẹ̀ tó jẹ́ ìmọ́lẹ̀ wà á tún wá ní kí ọlọ́run kó tan ìmọ́lẹ̀ ọlọ́run kó tan ìyá ayé rẹ̀ ká bẹ́ẹ̀ ni ẹni tó bá gbé ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ dára ẹ eh, tá bá kọ́kọ́ gbà yẹn olúwa ṣe èmi náà ní ìmọ́lẹ̀ olúwa wá tan ìmọ́lẹ̀ sí àgbègbè àti àyíká mi olúwa tan ìmọ́lẹ̀ sí agbègbè àti àyíká mi olúwa tan ìmọ́lẹ̀ sínú ilé mi tan ìmọ́lẹ̀ sínú òwò mi olúwa má jẹ́ kí ètò ìnáwó mi wọnú òkùnkùn olúwa má jẹ́ kí ayé mi ìlera mi má jẹ́ wọnú òkùnkùn bẹ́ẹ̀ ni tí ayé ènìyàn bá wọnú òkùnkùn tí òwò ẹ̀dá bá wọnú òkùnkùn ẹ̀dá bẹ́ẹ̀ máa ṣe òkò ní jèrè mọ́ tí ìlera ènìyàn bá wọnú òkùnkùn ẹ̀dá bẹ́ẹ̀ máa ṣe àìsàn bẹ́ẹ̀ ni tí ẹ̀kọ́ àwọn ọmọ ènìyàn bá wọnú òkùnkùn ẹ̀dá bẹ́ẹ̀ ó máa ṣe kò ọmọ náà kò ní ṣe dáadáa kò sọ́gbọ́n tó lè ta bẹ́ẹ̀ ni mo sì wá rí nísìnyí pé èṣù tó bá ti wá rí pé o gbàdúrà ní àwọn ibì kan tọ́lọ́run bá gbọ́ tiẹ̀ tó bá ti gbàdúrà ó máa ń fi àwọn ọmọ ó máa fi ń na majority àwọn ìránṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ bí irú àwọn wòlíì Élì ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ṣùgbọ́n ọmọ wọn yan ẹ̀yà ìpànlẹ̀ torí ẹ̀ ni ọmọ ọlọ́run àti pásítọ̀ ẹni tó bá ti ní ìpè ní orí rẹ̀ ó máa gbàdúrà dáadáa pé ọlọ́run jọ o má jẹ́ káwọn ọmọ mi yá dàbí àwọn wòlíì Élì má jẹ́ ọmọ mi yà ìpànlẹ̀ èṣù má jò gba ayé àwọn ọmọ mi jẹ́ kó wúlò fún ọlọ́run bí mo ti wúlò lọ bàbá jẹ́ ń wúlò kí àwọn ọmọ mi sì tún wúlò jù bẹ́ẹ̀ lọ Hmm, olúwa ṣùgbọ́n àwọn kọ́kọ́ sọ olúwa tan ìmọ́lẹ̀ sínú ayé mi jẹ́ kí ayé mi kó gba ìmọ́lẹ̀ agbègbè àti àyíká mi gbogbo ibi tí n bá ti ń lọ olúwa jẹ́ kí ìmọ́lẹ̀ kó débẹ̀ bẹ́ẹ̀ ni tó o bá dé ìmọ̀ ibì tó o bá jẹ́ ìmọ́lẹ̀ tó bá gbé ìmọ́lẹ̀ tó bá jẹ́ pé òkùnkùn operate níbẹ̀ wà á rí àwọn ènìyàn oríṣiríṣi ọwọ́ ló máa rí ìgbà míì wà kàn tiẹ̀ bí ogun in tó gbé ìmọ́lẹ̀ tó gbé òun ló attract àwọn kòkòrò ṣó ti yé bẹ́yẹn má jẹ́ ntàn ẹ́ tó bá gbé ìmọ́lẹ̀ ọlọ́run ó dà pé kó tan iná síbi tí àwọn kòkòrò wà tó bá tan iná bí sí tí àwọn kòkòrò wà wọ́n máa wá ní both left and right wọ́n fẹ́ wọnú iná yẹn wọ́n fẹ́ bá iná yẹn dòwò pọ̀ ẹlòmíì nínú wọn tó bá débẹ̀ tó bá fara tó bá fara kan iná á kú so ti yé tẹ́ bá ti lọ wò go and do the illustration mi you go and check it lọ wò kàn fi iná síbi tí kòkòrò bá pọ̀ sí tó bá fi sí iná yẹn jàjà kó wá gíbọ̀bù yẹn kó gbóná dáadáa ẹ máa rí pé míì nínú àwọn kòkòrò yẹn kò ní mọ̀ ó máa rò pé hmm, ibi ó kàn ti ibi to to to tó bright ó wá ó look attractive ó yẹ ẹjẹ́ àlọ́ bò ó ẹjẹ́ àbò kìíní yẹn míì máa kú ìmíì tó bá gbọ́n tó bá rí pé ó ti fara kan tó gbóná á kàn padà sẹ́yìn ìmíì kẹ̀dẹ̀rẹ́ àì máa fẹ́ gbórí sí títí ó máa fi jóná olúwa tan ìmọ́lẹ̀ sínú ayé mi olúwa tan ìmọ́lẹ̀ yí àgbègbè mi ká olúwa tan ìmọ́lẹ̀ yí ilé mi ká tan ìmọ́lẹ̀ yí ayé àwọn ọmọ mi ká tan ìmọ́lẹ̀ yí òwò mi ká tan ìmọ́lẹ̀ gbàdúrà fẹ́nu rẹ gbà á ẹnu èèyàn lè máa fi ń béèrè méje ló máa fi ń kọ́ tó bá fẹ́ gbà ìwọ ló máa gbà tó bá tún fẹ́ kọ́ ìwọ ló máa kọ́ sọ fọlọ́run iná iná ṣe pàtàkì ó ṣe kókó bẹ́ẹ̀ ni torí ẹ̀ ní ìlú nàìjíríà gbogbo problem tí nàìjíríà sì ní tó le jù òun náà ní iná tí ò sí tó bá wà tí iná yẹn bá dé ó ní nǹkan tó máa ṣe spiritually ó ní tó ṣe physically iná ń ṣe nǹkan bóyá physical yìí ó ní physical ó ní ṣe spiritual a ó sọ fọlọ́run olúwa lóru tò níye ní ìdájí fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ yìí ọlọ́run tan iná sí ayé mi ìmọ́lẹ̀ ńlá tí òkùnkùn kò lè borí olúwa gbé e sí àyíká mi olúwa tàn yé ayé mi ká olúwa tàn sórí platform tèmi olúwa tàn sínú ayé mi èmi fẹ́ jẹ́ ìmọ́lẹ̀ je ṣe mí ní ìmọ́lẹ̀ iyọ̀ ayé olúwa ṣe mí ní ìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni tá a bá gbà yẹn tán láyé ẹ lónìí tó o bá ti je ìmọ́lẹ̀ tó bá ti jẹ́ iyọ̀ tó bá ti jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé ohun tí àwọn èèyàn kò ní ṣaláì lè ní kò sẹ́ni wò kò sẹ́ni tó máa sọ pé òun ò fẹ́ iná tó bá di òru ọ̀gànjọ́ kò sí bàbá ẹ̀ láyé tó máa sọ pé òun ò fẹ́ ná ò fẹ́ kí ló fẹ́ fi ríran tó bá di òru ó máa nídìí ẹ̀ ní olúwa ṣe mí ní olúwa tọ ìmọ́lẹ̀ sínú ayé mi kó wá tan ìmọ́lẹ̀ yà ayé mi ká wàá rí i pé ayé ẹ tó bá tó stage kan àwọn èèyàn ò ní lè do without you because you carry the fire of God because you carry the light of God because your life is so bright because you attract many people you understand me olúwa ṣe ìmọ́lẹ̀ mi agbègbè mi ní ìmọ́lẹ̀ olúwa ṣe ayé mi ní ìmọ́lẹ̀ olúwa ṣe ọmọ mi ní ìmọ́lẹ̀ olúwa ṣe platform tèmi ní ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run alàyè ó yá yí ayé mi ká olúwa tọ̀mọ́lẹ̀ sínú ayé mi olúwa tọ̀mọ́lẹ̀ sí agbègbè mi olúwa tọ̀mọ́lẹ̀ sínú iṣẹ́ mi olúwa tọ̀mọ́lẹ̀ sínú ètò ìnáwó mi olúwa tọ̀mọ́lẹ̀ sínú ògo mi olúwa tọ̀mọ́lẹ̀ sínú ìlera mi olúwa tọ̀mọ́lẹ̀ sínú ayé ọmọ mi gbogbo nǹkan tí àwọn ọmọ mi bá ṣe olùwàtàn mọ́lẹ̀ sí gbogbo orí platform mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ó yẹ gba ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run àlàyé olùwàjẹ́ tàn yí mi ká o ọlọ́run tàn mọ́lẹ̀ yí mi ká o olùwàtàn sínú ayé mi o olùwàṣẹ ayé mi ní ìmọ́lẹ̀ olùwàṣẹ ọmọ mi ní ìmọ́lẹ̀ olùwàṣẹ ìdílé mi ní ìmọ́lẹ̀ olùwàṣẹ àwọn olólùfẹ́ mi ní ìmọ́lẹ̀ ó yá ìmọ́lẹ̀ ọlọ́run àlàyé kó yí ayé yín ká kó tàn yí ayé yín so shall it be in Jesus name a ó sọ fọlọ́run ẹlẹ́ẹ̀kejì ni pé olúwa ṣe mí ní iyọ̀ ayé olúwa ṣe mí ní iyọ̀ ayé tí èyọ̀ tí tí nǹkan bá bàjẹ́ tó bá ríbi tí ìdí wà tí yóò bá ti gbọ̀n sí orí ẹ̀ bá ìdí máa kú ni ìyẹn mi pé kòkòrò ìdí eyọ̀ máa ń pa germs ó máa ń pa ìdọ̀tí olúwa ṣe mí ní iyọ̀ olúwa ṣe mí ní iyọ̀ iyọ̀ kò dẹ̀ sí tí yóò bá ti sí lóúnjẹ àtẹ́ ni wọ́n ń pè nílẹ̀ yorùbá olúwa ayé tí yóò bá níyọ̀ bẹ́ẹ̀ ni ayé yẹn jẹ́ ayé àtẹ́ ayé mi ò ní jẹ́ ayé àtẹ́ ayé rẹ̀ ò ní jẹ́ ayé àtẹ́ sọ fún ọlọ́run pé ṣe ayé mi ní iyọ̀ ṣe ayé mi ní iyọ̀ ṣe mí ní iyọ̀ ayé ṣe mí ní iyọ̀ ayé ṣe mí ní ayé iyọ̀ tó ń bá rí ní àwùjọ wọn kì í lè wọn tí ì pé tí wọn bá rí iyọ̀ lọ́bẹ̀ wọn yọ̀ ọbẹ̀ yẹn ò tí ì complete kò sí dídẹ̀ tó lè kó sí wọ́n lè ṣe bọ̀kọ́tọ̀ wọ́n lè ṣe lẹ̀wẹ̀sàfú wọ́n lè ṣe ẹja orange ẹja ọsàn ló ń jẹ́ bẹ́ẹ̀ orange fish wọ́n lè ṣe ní ẹja tó wù wọ́n wọ́n lè ṣe ní kind of eh, ẹran tó bá wù wọ́n bọ̀ tí yóò bá sí mẹ́ àtẹ́ni àwọn èèyàn máa jẹ́ wọn máa rújú pọ̀ àwọn èèyàn máa jẹ́ wọn máa tọ́jú bákan torí pé yóò tí ì dé bẹ́ẹ̀ ó ṣe mí ní iyọ̀ ayé èyí tí àwọn lè wá decide ibi tó fẹ́ lọ òun gbọ́dọ̀ mi o lè decide ibi tó fẹ́ lọ òun gbọ́ because kò ṣe má nìyí ẹ òun gbọ́ you you then you have choice òun ṣe no choice fún ẹ pé kò ráyé tí ó tó ṣe máa ń wo àwọn èèyàn tó bá ń wo ẹnìkan tó máa ń <laughs> gbàdúrà yìí o Olúwa ṣe mí níyọ̀ ayé ṣe àwọn ọmọ mi níyọ̀ ayé tó yẹ pé they need you you be needed àwọn àṣírí ọ̀rọ̀ ni mò ń sọ fún yín o you be needed ilé tí ọba wọ ọbẹ̀ tán bá fi yọ̀ sí tí ò já iyọ̀ bó ṣe wà yẹn tó da tó ó ní ó ní bad side o tó yẹ pé tó bá pọ̀ jù nínú nǹkan á kan lẹ́nu ṣó ti yé but wọn kò ṣe é mà ní despite that <laughs> but iyọ̀ ayé lèmi <laughs> bẹ́ẹ̀ ni tó bá fẹ́ kí n já ẹ màá já ẹ tán ayé àjẹwò ṣé mo pé tí wọ́n bá fi yọ̀ bá fi yọ̀ sí kò ní dùn tí bá tún fi yọ̀ já kò ní ṣe é jẹ. So ti yẹ but iyọ̀ ayé ni mo fẹ́ jẹ́ despite that either oṣù yẹ bó bá ṣe wá ni to bá jẹ́ dáadáa ló gbé wá wà á máa kàn fi sí wà á dẹ̀ ṣe kíni á máa dùn lọ ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ burúkú náà wọ́n á dà sí wọ́n á ṣe kíni wọ́n á dà sí wà á bẹ ọlọ́run tì wà á ṣe á ja ohun kan máa á e, nítòótọ́ ó ti ṣẹbẹ̀ yẹn ojú ẹ̀ dùn bọ̀ kò ní ṣe jẹ iyọ̀ ayé ni mo fẹ́ jẹ́ tó bá jẹ́ iyọ̀ ayé tọ́lọ́run bá ṣe nǹkan fún ẹ tó bá fẹ́ gbàdúrà màdúrà tó máa gbà ó tó bá mọ̀ pé òní lè gbà má gbà ó tó bá rí pé kò wù ẹ́ <laughs> ó má gbà ó ẹ̀ ń gbọ́ mhm. ṣùgbọ́n sọ nísìnyí pé iyọ̀ ayé mo fẹ́ jẹ́ kòkòrò tó bá wá sí sọ̀ráǹdì dín tó bá wá sí sọ̀ráǹdì ṣe kò kò síbi tó bá da yọ̀ sílẹ̀ <laughs> ó ní tí ó ṣe spiritually ó ní tó ń ṣe physically iyọ̀ ni mo fẹ́ jẹ́ olúwa ṣe mí ní iyọ̀ iyọ̀ ayé iyọ̀ ayé iyọ̀ ayé is babilikan iyọ̀ ayé olúwa ṣe mí ní ayé <laughs> ṣe mí ní ayé olúwa ní orúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọ̀run mo gbàdúrà lónìí o olúwa ṣe mí ní iyọ̀ ayé ah olúwa ṣe mí ní iyọ̀ ayé olúwa ṣe àwọn ọmọ mi ní iyọ̀ ayé olúwa kò ṣe má ní nínú oúnjẹ nínú ilé òun ní iyọ̀ jẹ́ ṣe mí ní iyọ̀ ayé ṣe mí àwọn ọmọ mi ní iyọ̀ ayé ah <laughs> ṣe mí ní iyọ̀ ayé o <laughs> tí ní àwùjọ yẹn mi pé tó bá jẹ iyọ̀ ayé tí wọ́n bá rí ẹ ní ibì kan wọ́n máa fẹ́ wá ẹni ẹlòmíì awo ẹ alélè yìí this is a genius this is a gift we need this person in this place Ben, because wọ́n ti wo some people dey detect wọn àwọn kan wà tó yẹ pé machine ni wọ́n tó máa fi detect ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n máa sọ wọ́n lélè yìí instrument ni ah olúwa ṣe mí ní iyọ̀ ayé ṣe mí ní iyọ̀ ayé olúwa ṣe mí ní iyọ̀ ayé olúwa ṣe mí ní iyọ̀ ayé ṣe mí ní iyọ̀ ayé ṣe mí ní iyọ̀ ayé ṣe mí ní iyọ̀ ayé ah oh, you fast. <laughs> àwọn nǹkan tá a máa fi gbàdúrà lóru tòní ṣe mọ̀ pé tí ìyọ́ bá wà ní nígbà tó máa sí nígbà tí àìsàn yẹn dé tó bá fẹ́ wẹ̀ ṣòtìyé ìwọ tó bá yẹ pé ò ní kíni kíni púpọ̀ lára you can also put salt in your water ò ń gbọ́ kó fi iyọ̀ sómi ó tó ń ṣe physically kó fi wẹ̀ látòrí dé sàlẹ̀ it clear you from bad luck ṣó ti yẹ yín mẹ́yẹn ó ní from ballock yẹn náà ballock also germs tó bá fara kó níta bí àwọn bacterias when you use salt to baff you can get ṣó ti yẹ yín mẹ́yẹn irú tó o bá fi omi gbóná wẹ̀ tó bá fi iyọ̀ sí omi ó máa ń pa germ ó máa ń pa bacterias ó ti yé bẹ́ẹ̀ yẹn iyọ̀ níṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe <laughs> hmm. Hmm. olúwa ṣe mí ní iyọ̀ ayé àdúrà ó ku àdúrà mẹ́ta olúwa ṣe mí ni yọ ayé sẹ̀ bàbá mi àti ọlọ́run mo fẹ́ jẹ́ yọ ayé oní kò ṣe má ní nínú ilé ẹ ẹ tí ìlà àwọn nǹkan tó yẹ pé wọ́n máa ń jàdù wọn ni a máa rò obìnrin yẹn a máa rò pé òun ní òun ní bad luck ni but good luck ni ẹ tí ìlà obìnrin tó yẹ pé wọ́n máa bè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ní rí lára ẹ̀ gan torí ó jẹ́ ẹ̀yọ́ ni ọkùnrin mí náà kẹ̀dẹ̀dẹ̀ wọ́n máa dùn ni wọ́n ní kí ni wọ́n rí lára ẹ̀ gan nítorí pé ó jẹ́ ẹ̀yọ́ ni ẹlòmíì tí wọ́n ń dùn yẹn bẹ́ẹ̀ náà dẹ̀ ni wọ́n ẹlòmíì dẹ̀ wà tí wọ́n ò dùn wọ́n tó ń wà tẹ́kùtà wà lórí wọn torí èkùtà jẹ́ nǹkan ìdọ̀tí ṣó ti yẹ yín mẹ́rin ṣẹ́mi ni ayé tó bá jẹ́ iyọ̀ ìdọ̀tí kan tó bá wọlé tó bá dé ó máa jáde you won't be comfortable with it tí ìdọ̀tí bá dé ó máa jáde ṣáni olúwa ṣẹ́mi ni iyọ̀ ayé bẹ́ẹ̀ <laughs> tó máa ń pa bacteria tó sì tún máa ń sweet ayé àwọn ènìyàn tó máa ń sweet a máa pa bacteria a dẹ̀ tún máa sweet ayé ènìyàn olúwa ṣẹ́mi ni iyọ̀ ayé ṣe àwọn ọmọ mi ni iyọ̀ ayé ṣe àwọn olólùfẹ́ mi ni iyọ̀ ayé tó máa máa pa bacteria tó sì máa sweet ayé nìyẹn kò ṣe má ní ní iyọ̀ ayé olúwa ṣe mí ní iyọ̀ ayé ṣe àwọn ọmọ mi ní iyọ̀ ayé gbogbo èlò olólùfẹ́ mi àtẹ̀yìntẹ̀yìntẹ̀ lọ́ọ̀fù lóru òní ó yá ọlọ́run kò ṣe ní iyọ̀ ayé iyọ̀ ọlọ́run kó dàpọ̀ máa yé yín láti òní lọ gbogbo bacteria gbogbo sickness tó ń bẹ nínú ayé yín tó ń bẹ nínú ògo yín tó ń bẹ nínú òwò yín tó ń bẹ nínú ayé àwọn ọmọ yín iye iyọ̀ ayé ó pa gbogbo bacteria náà ó pa àìsàn náà ó poró àìsàn náà láti òní lọ iyọ̀ ayé bẹ́ẹ̀ ni ẹ di iyọ̀ ayé ẹ mọ kan tó ṣẹlẹ̀ ni omi mara kòrò ẹ mọ tán fi ṣe ni tán fi yí padà wọ́n yí padà wọ́n ní kán gbé àpò àwòkòtò wa wọ́n sì bu iyọ̀ sí nígbà tó ṣe kíni wọ́n ṣe kíni nígbà tó parí ẹ̀ tó ó ṣe kíni ó padà ó change ó di ìkorò yẹn ṣe kíni ó padà di adùn iyọ̀ ní ohun tó ó jẹ́ ohun tó lágbára ẹ gbà á lẹ́ǹkan sí <laughs> mo fẹ́ stop bẹ́yẹn náà ká gbà mí ṣùgbọ́n wọ́n ní ká gbà á kó sọ pé kò di iyọ̀ ayé sórí iná àti iyọ̀ yẹn lóru tòní in tó ní agbára ni ẹ wo bí background mi ṣe rí tí ó bá yẹ pé inú darkness tá a bá fẹ́ ṣe ọdún òsì tẹ́ẹ̀rì tó dáàkì ẹ máa ríṣẹ́ lè rí gbogbo designer tí a bá fi sínú àbí nǹkan tí mo fi jókòó so bó ṣe máa ń rìn yẹn iyọ̀ yẹn àmì iná máa gbé ògo ẹ̀ jáde á jẹ́ show to people but téèyàn bá wà ní dákínà tó pọ́ sí kó má rọkọ ó pọ́ sí kó má ríṣẹ́ ṣe bẹ́ẹ̀ Ben. To bá dẹ̀ wà ní tó bá tún wá jẹ́ ìyọ̀ ayé wọ́n máa wí pé ah no this lady is sweet this guy is nice this guy is sweet kò ṣe pé nípa sexual kìíní o but sweet wọ́n máa sọ pé kéèyàn sweet wọ́n á both spiritual wọ́n á both physical and spiritual wọ́n á sweet ni ah ah olúwa ṣe mí ní ìyọ̀ ayé olúwa ṣe mí níyọ̀ ayé olúwa ṣe mí níyọ̀ ayé olúwa ṣe mí níyọ̀ ayé iyọ. mo ti bá gbé ṣúgà sílẹ̀ mo máa rí bí àwọn kòkòrò ṣe máa ń wọnú ẹ̀ even kan tó o bá ṣọ́ra ayan gan tó bá jẹ́ pé o láyán nílé ó lè fẹ́ sọ pé òun fẹ́ òun fẹ́ lọ tẹ̀sípàṣẹ ó lè fẹ́ lọ yájú sí i wọn tó bá gbéyàn sílẹ̀ ó ò lè rí bàbá ńlá anybody kòkòrò kó gbogbo eh, lóun fẹ́ lọ máa so mọ́ iyọ̀ òun máa so mọ́ iyọ̀ orí ẹ̀ dàrú ni torí ṣúgà nǹkan ọwọ́ ló ṣe é ẹ̀ ń gbọ́dọ̀ mi ṣúgà nǹkan ọwọ́ ló ṣe hmm, ọwọ́ ló ṣe but iyọ̀ yẹn tẹ́ bá wọ original iyọ̀ ọlọ́run ló iyọ̀ is from God himself ló mọ ló ló ló ló mọ ló mọ mí ní iyọ̀ bẹ́ẹ̀ ni ọdún gbogbo nǹkan tó fi ṣe ṣúgà náà èèyàn náà ni o ṣùgbọ́n normally iyọ̀ is from is iyọ̀ ayé kò sí ṣúgà nu bible but iyọ̀ but oyin wà nu bíbélì ṣó ti yé when you call something natural When you call something natural, that natural things is better, The good, is good for health than any other thing tó máa fi ọwọ́ ṣe. natural things, ó good. Olúwa ṣe mí níyọ̀ ayé, Olúwa ṣe mí níyọ̀ ayé, kòkòrò kí kòkòrò kò lè fọwọ́ kan iyọ̀. Ẹ́rà tó máa ń rọ̀ mọ́ ṣúgà tó ah ah kò lè fọwọ́ Over iyọ̀ ó fẹ́ kú ni. Ah, Olúwa ṣe mí níyọ̀ ayé. Mm kò ṣe mí nìyọ ayé tí kòkòrò tí mọ́lẹ̀ bá mọ́lẹ̀ bá wà táyé tiẹ̀ bá tún wá jẹ́ ṣúgà mi bẹ́yìn tó jẹ́ pé wọ́n made ẹ̀ made by somebody sotiye mm-hmm. tíná bá tún wà ń bẹ tí kòkòrò bá wá wàá máa make sure pé òun tàyè láti clear àwọn kòkòrò yẹn kò dẹ̀ máa make sure adìẹ láti prevent kìnìyàn because you are handmade handmade ni ẹ ṣó ti yé but God made is different from handmade o ṣó ti yé bẹ́ẹ̀ yẹn iyọ̀ ọlọ́run ló ṣe a sọ fọlọ́run lẹ́ẹ̀kan sí ṣé mi ni iyọ̀ ayé gbogbo bacteria bóyá àwọn kòkòrò kò tí ń rí àwọn sign kan ní surroundings yẹn olúwa gbogbo àwọn tó dàbí kòkòrò fún ayé mi gbogbo àwọn tó dàbí ìdin gbogbo àwọn tó dàbí bacteria fún mi fún ògo mi olúwa jẹ́ kí iyọ̀ kó pa wọ́n tó bá di iyọ̀ ayé iyọ̀ máa pa wọ́n sọnù bẹ́ẹ̀ ni wọ́n fi iyọ̀ máa ń sísìn kan ni tó bá fẹ́ kẹrun ẹ̀ wà kó má tiẹ̀ sí kó kàn fi yọ̀ sí kó yọ̀ yẹn pọ̀ kó dá sí a máa sísì ní ẹran oníyọ̀ngbà yẹn wọn ò ń sè wọn lọ dá sórùn wọn ò bí kòkòrò yẹn dáadáa tó bá lu ọdún mẹ́wàá kò ní kò ní ní kòkòrò ẹ̀rí panla ni kó iyọ̀ náà tó máa fi ń ṣe àwọn panla náà wẹ̀ wọ̀nyẹn ẹ̀rí ni iyọ̀ náà máa ń dà sí tẹ́ rí iyọ̀ inú iyọ̀ ni omi iyọ̀ ló ti ń jáde torí ẹ̀ ó má ti dry ẹ̀ báyìí ó máa wà ń bẹ̀ donkey years kò ní bàjẹ́ iyọ̀ jẹ́ tó ní agbára gan iyọ̀ Ah, ah, iyọ̀ ayé olúwa ṣe mí ní iyọ̀ ayé wọn kàn ń bá yọ̀ ṣeré bí wọ́n ṣe ń bá wọ́n ṣe ń bá ṣúgà ṣeré wọn ń bá wọn bí ìyáláyà kòkòrò yẹn bó ṣe ń bá ṣúgà ṣe ṣeré tó máa ba tó máa fọwọ́ kan jẹ jẹ ibi tó bá wù kó bàjẹ́ kó fàbùkù sí gbogbo ẹ̀ wọn lè bí wọn rẹ kán máa ṣe bẹ́ẹ̀ fún yọ wọn bí wọn rẹ hmm. a máa ní ẹ wọn ṣe kíní kan máa ń sọ fáwọn èèyàn ló bá ń ṣe fáwọn ọ̀dà sí i máa sọ ni mo lè sọ bí akọ́lọ́lọ́lọ́ kọ́rọ̀ yẹn má dùn mọ́ wọn létí mo máa bọ̀ ní tó bá ṣe fún yín tó tó rò pé o ṣe fẹ́ lòmíì tó rò pé o gbé jẹ o ò lè ṣe mi kó gbé jẹ bẹ́ẹ̀ ni torí pé mo ti jọba dóòsì ọba dóòsì àdúrà ló ń pè kì í ṣe ọba dóòsì ògùn ọba dóòsì àdúrà bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ jọba dóòsì àdúrà wàá gbà kan náà ó ní ẹ gbàdúrà all kind of prayers tó bá dẹ̀ ti fẹ́ béèrè béèrè lọ́dọ̀ ọlọ́run èmi mo like àwọn tó máa ń kọ àdúrà sílẹ̀ pé pray like this pray like this I like it mo ti ṣe rí that's ní mfm ìwé àdúrà àwọn òdodo mo ti mí mo máa ń sọ fọlọ́run tí n bá rà á ń gbà yẹn my spirit will not kò ní mú fún gbà mí mà ní àwùjẹ́gọ̀ kí ni ayé mi nílò àdúrà wo ni mo nílò ọlọ́run fún mi ní àwọn òdodo àti ayé mi nílò gangan gan kí n tó wá síbí àrùn àdúrà tí máa kọ́kọ́ gbà fún ara mi tí mo gbà fún àwọn olólùfẹ́ mi máa ní àdúrà wo làwọn olólùfẹ́ mi nílò kí ni nǹkan tí ẹ fẹ́ kí n gbà fún wọn kí lẹ fẹ́ kí wọ́n ṣe gangan kí lẹ fẹ́ kí wọ́n mọ̀ gangan Mm, tí bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tí bá ti wá ṣe ẹnu mọ́ta bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni i will will begin to feel it begin to release message for them you know what wọ́n sọ fún yín wọ́n ní wọ́n sọ fún mi nísìn wọ́n ní ẹ ní ìdí àdúrà yẹn wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tó ń wò mí wọ́n ní ẹ ṣe kíni wọ́n lẹ́ ní ìdí kí ayé yín kó di iyọ̀ ayé wọ́n lẹ́ ní ìdí ẹ̀ torí pé lọ́tọ̀ tẹ́ bá wọ àyíká yín ẹ máa rí àwọn kòkòrò àwọn ẹ̀dá ènìyàn ni o ṣùgbọ́n kòkòrò ni wọ́n jẹ́ bí ajẹnirun bí kankáwọ̀ bí dìvọ́rà bí katapila bí àwọn kòkòrò oríṣiríṣi tó ń ba ògo jẹ́ àwọn kòkòrò míì katapila ni wọ́n àwọn míì ìkan ni wọ́n ìkan ẹ ti understand ìmí kàn máa lọ sí ara ilé a kàn lọ kọ designer òkùnkùn sí a kàn ṣáà fi máàkì ẹ̀ síbẹ̀ ṣó ti yé bẹ́yẹn because nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó rí i pé ìbẹ̀yẹn rọ̀ òun lè lọbẹ̀ ó lè ṣẹlẹ̀ tún ọ tó bá fi yọ̀ sí surroundings ẹ oh my god abájọ nígbà yẹn wọ́n ní pé kí n lọ da iyọ̀ sí inú ilé mi iyọ̀ no ẹ mà bẹ bàbá kan wà ní àdúgbò mi nígbà tí mo ṣe foundation mo mọ̀ normally somebody said to me that iyọ̀ pé kí n da iyọ̀ sí foundation ilé yẹn pé tó bá ti fẹ́ ṣe lé pé kò lọ ra yòókù dá sí foundation lé yẹn bọ̀ mọ́ àwẹ̀ pé iyọ̀ máa ń jẹ irin sotiye wọ́n nílò kí n ṣojú irin yẹn pé tó bá ti kọ́kọ́ da iyọ̀ síbẹ̀ kó tó wá máa kó irin sí iyọ̀ àti oyin òun ni mo dà sí foundation lé sotiye it has something to do because they are natural thing ìyẹn kò mí pé bóyá they are there to just say but wàá máa fi sọ̀rọ̀ pé iyọ̀ yìí bó ṣe wà níbẹ̀ yẹn kòkòrò lè wọbẹ̀ kò lè jẹ iyọ̀ ó ti yé so that is the meaning oyin náà kẹ̀dẹ̀ rèé Only ní àwọn wọn they are attached to the a lot of ants also but táwọn kòkòrò míì bá wọnú oyin ṣe mọ̀ pé wọ́n ń jáde tí ò bá ti ń ṣoyin abẹ́ natural ti ni abẹ́ ti gbọ́ rí tí kòkòrò míì bá ti di ara oyin yàtọ̀ sí oyin tó jáde lára ẹ̀ wọn o because it's ó draw ó máa hold wọn ransom ṣòtìyẹ that's why you see a lot of kòkòrò Other kòkòrò tó máa kú sínú oyin you get me now a gbàdúrà olúwa jọ̀ọ́ mo fẹ́ kí ayé mi natural some people are not natural tí ayé ẹ bá ti di handmade tí ayé ẹ tó bá ti di made handmade ah, ẹni yẹn ti kán lẹ́sẹ̀ rí bóyá o ti fọ́ lójú náà fojú mi sí náà fojú kéésì bóyá ẹni yẹn ti ṣe operation ṣe operation bóyá ẹni yẹn ti ṣe plastic surgery bóyá nǹkan kan handmade ènìyàn oh you are not longer natural some people are looking at me now o lè má ṣe gbogbo yẹn rí bọ̀ tí wọ́n sọ pé o natural wọ́n ní your life is not natural wọ́n ní ayé ẹ̀ kò natural ṣùgbọ́n iyọ̀ là ń sọ a ó sọ fọ́lọ́run gbogbo ẹni tó fẹ́ pa náà gò mẹ́ gbogbo ẹni tó fẹ́ pa náà gò mẹ́ gbogbo ẹni tó fẹ́ pa náà gò mẹ́ tó bá jẹ́ òṣèlú tó bá wà lónìí ní abẹ́ ohun mi torí a sọ bẹ́ẹ̀ tó kù ṣe é rìn máa ń sọ bẹ́ẹ̀ olúwa sọ mí domi tó máa paná wọn. gbogbo ẹni tó bá fẹ́ paná ògo mi olúwa sọ mí domi tó máa paná wọn tó máa paná wọn tó máa pọ ògo wọn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ kó ògo tòun máa jò bí iná bẹ́ẹ̀ ni àwọn ológo ná tó dẹ̀ fẹ́ máa paná ògo others the higher things to kill you know stand me gbogbo ẹni tó fẹ́ paná ògo mi olúwa sọ mí domi tó máa paná wọn paná ògo wọn fún mi gbogbo ẹni tó bá lọ máa paná ògo mi olúwa pa ògo wọn fún mi bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá lọ máa pa ògo mi láti fi gòkè olúwa paná ògo wọn fún mi hmm, eléyìí máa gbà fún ara mi màá dẹ̀ gbà fún àwọn olólùfẹ́ mi màá gbà fún ọmọ mi náà gbogbo ẹni tó bá lọ máa paná ògo mi gbogbo ẹni tó bá lọ máa paná ògo mi yèkè pọ̀ sọ́tàyà ọlọ́run paná ògo wọn pa ògo wọn fún mi kógo mi gòkè. Mm. ta ló ló fẹ́ paná ògo tiẹ̀ ẹni tó bá lọ máa paná ògo mi yéba sèké pọ́ sóńtàbà màgàbọ̀ sóńtẹ̀yẹ kàpà gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin gbogbo ẹnikẹ́ni tó gbanú obìnrin kọjá tó gbanú obìnrin jáde tó lọ máa paná ògo mi ọlọ́run paná ògo wọn olúwa pa ògo wọn olúwa pa wọ́n tògótògó. gbogbo ẹni tó bá lọ máa paná ògo ọmọ mi adébùkọ́lá gbogbo ẹni tó bá lọ máa paná ògo òwò mi gbogbo ẹni tó bá lọ máa paná ògo ìpè mi lórúkọ jésù ọ̀run paná ògo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ọ̀run paná wọn paná ògo wọn pa wọ́n tògótògó ògo mi ò ní kú gbogbo ẹni tó bá lọ máa paná ògo àwọn olólùfẹ́ mi gbogbo ẹni tó bá lọ máa paná gbogbo àwọn tó fẹ́ràn mi gbogbo ẹni tó bá lọ máa paná ògo yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ fẹ́ mi fẹ́rẹ̀ gbogbo ẹni tó bá lọ máa paná ògo yín ẹ gbọ́ ògo yín dúró àwọn tó wọn fẹ́ paná ògo yín a paná ògo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ògo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ kò ní jò mọ́ ó kú bẹ́ẹ̀ ni wọ́n kú tògótògó ṣùgbọ́n ògo ti yín ó gòkè yéké poso táyà nagabo so teke payaba negebo sinteye baba manka mangaba seteye bali gbogbo ẹni tó bá lò máa paná ògo tèmi àtàwọn ọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ ó yá àpaná ògo yín àpáyín tògótògó ọ̀run pawọ́ tògótògó bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run sáyẹ̀nsì Jesus name amen. a ó gbà kan <laughs> gbogbo ohun tó sọ̀rọ̀ àǹdí ayé mi connection òkùnkùn lórí ní àyíká mi gbogbo connection òkùnkùn láyìíká mi olúwa disconnect yẹ network yín ó yá kó lọ gbogbo evil connection in my surrounding gbogbo evil connection ní àyíká mi lórí àwọn ọmọ mi lórí network ògo tèmi lórí network ògo àwọn olólùfẹ́ mi lórí network ògo àwọn ọmọ mi lórí network ògo òwò mi gbogbo evil network ó yá ó ó yá disconnect yín ọ̀run o ẹ̀yin ọlọ́run tó dáyé àti ẹ disconnect wọn yékepo jẹ́ kí net wọn kò kó lọ ó lọ forever your network ó go forever kò ní padà wá mú yékepo sótayà ẹni tó bá lò máa pa náà ògo yín gbogbo evil network lórí ògo yín <laughs> lórúkọ Jésù ọ̀run disconnect network ó sá lọ fún ọ̀tá gbé èké pa wọ́n sọ agbára nù ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn tó yọ imí lẹ́nu <laughs> wọ́n ní àgbà lẹ́ẹ̀kan sí i wọ́n sọ fún mi pé wọ́n tú wọn ká <laughs> olúwa dìde gbogbo even network láyìíká mi lórí ayé mi lórí ìpè mi lórí ògo mi lórí òwò mi lórí ètò ìnáwó mi lórí ẹ̀kọ́ ọmọ mi lórí ayé àwọn ọmọ mi lórí ìgbéyàwó mi lórí ìgbéyàwó àwọn ọmọ mi lórí ọjọ́ ọ̀la wọn lórí gbogbo àwọn olólùfẹ́ mi àtàwọn ọmọ wọn mo gbàdúrà gbogbo even network ọlọ́run disconnect yẹ ọlọ́run disconnect yẹ ọlọ́run disconnect yẹ ó yá network òkùnkùn ó yá lọ forever in Jesus name amen. ń pè kankan ní yèrèpè òkùnkùn yèrèpè bọ́ tí òkùnkùn wà tó máa fẹ́ da èèyàn láàmú for some time wọ́n fẹ́ yà wọ́n lè lẹ́mu wọ́n á gbọ̀n sí lára kò sí gbogbo nǹkan tó lè ní tó bá wọlé àjò lára tó bá wọlé àjò lára gbogbo ẹni tó ń fi àwọn yèrèpè òkùnkùn tó fi ń bá ayé mi ọrùn sọ wọn di asínwín ó yá gbogbo nǹkan ti ṣe fún mi rí ó yá kó padà wá bá wọn ten million fò ah. ẹ̀jẹ̀ jésù pa gbogbo oró àwọn òkùnkùn gbogbo oró tó fi ń ju ayé mi gbogbo oró wọn pátá ẹ̀jẹ̀ jésù pa oró wọn lónìí gbogbo oró òkùnkùn tí ṣe òkùnkùn gbogbo oró ètò ti pọ̀ sínú ọmọ mi tó pọ̀ sára mi tó pọ̀ sáyé àwọn olólùfẹ́ mi yìí ó yá jésù pa gbogbo oró náà ó yá gbogbo ẹni tó wọ wèrè ó yá wọ wèrè gbogbo ohun tó gbé dání ó yá kó dàlẹ́ lórí wọ wèrè gbogbo ẹni tó fẹ́ máa fi yèrè pòkùkù bá àwọn ọmọ mi jà tó fẹ́ máa bá àwọn olólùfẹ́ mi jà ó yá gbogbo tó gbé dání ó yá fi ṣe eré rẹ pa ó yá wọ wèrè wọ wèrè in Jesus name. Hmm. gbàdúrà yìí ó máa ń kọ́mọ̀ gan bóyá wà lábẹ́ omi ó máa ń lálàá ó máa ń rí eégún lójoojúmọ́ ìgbà mi ó lè jẹ́ season by season <laughs> gbogbo ọ̀tá ọ̀tá tó bá ń rí eégún ọ̀tá tó faṣọ bojú ni o ẹni tó súnmọ́ ẹ gan tùbọ̀ tí ò fẹ́ kó mọ ibi tógun ti ń jà ẹ tó tẹ̀ ń fogun jà ẹ òun ni o the moment tó bá ṣí ó lè jẹ́ àìsàn ẹni tó bá ń lálàárẹ̀ eégún ó lè ní àìsàn kan tó yẹ pé dókítà ò ní dìtẹ́tì ibi tó ti wá wọn ò ní mọ orúkọ tán máa pè wọn ò ní mọ wọn lè tẹ̀sẹ̀ kankan má rí bọ̀tò wọn á mọ̀ pé òun sick tó bá rí eégún irú ẹ̀dá bẹ́ẹ̀ lè ti jẹun rí lójú oorun kó wá di pé létà á bẹ̀rẹ̀ sí rí eégún. ẹni tó ń ṣe mí tó kó aṣọ bora ẹni tó ń dà mí láàmú tó faṣọ bojú ẹni tó ń yọ mí lẹ́nu tó ń de eégún ọlọ́run ṣe aṣọ lára ẹ̀ ọ̀run já sí ìwòwò fi náà bọ aṣọ lójú ẹ̀ tó bá bọ́ṣọ lójú ẹ̀ kó ṣèdájọ́ ikú fún gbà ó ní orúkọ jésù ọlọ́run tó dá ayé àti ọgbọ́n gbẹ́nikẹ́ni tó kó aṣọ bojú tó yọ ayé mi lẹ́nu tó kó aṣọ bojú tó yọ ayé àwọn ọmọ mi lẹ́nu tó yọ ayé àwọn olólùfẹ́ mi wọ̀nyí lẹ́nu mo gbàdúrà lóru òní lórúkọ jésù ọlọ́run ṣí aṣọ lójú wọn fi iná gbaṣọ lójú wọn fi iná gbaṣọ lára wọn bẹ́ẹ̀ ni ṣí wọn lójú tú wọn láṣìírí bẹ́ẹ̀ ni kó wá fi kú pa wọ́n lójijì bẹ́ẹ̀ ni yóò rí ọ̀run ṣe. ta ló sọ rẹ̀ devil injection ta ló sọ rẹ̀ devil injection lórí ọ̀rọ̀ mi tẹ́lómi bá rí pé wàá fi tó wá two times kan ní ẹ lọ gún lábẹ́rẹ́ tó bá jẹ́ abẹ́rẹ́ tó fẹ́ gbà tó bá jẹ́ pé o ti mọ̀ pé o fẹ́ gba abẹ́rẹ́ yẹn tó bá kàn gbà o o ti mọ̀ pé pain kan ń bọ̀ at that moment but lójijì o mọ̀ kọ́kàn déédéé ṣe kò sẹ́ni tí ò ní ké wà kọ́kọ́ ké ná tó bá yẹ kó máa cool down kò dẹ̀ sábẹ́rẹ́ tán bá fún yàn ídà kó jẹ́ kó fẹ́ pààyàn àbí ó fẹ́ ó fẹ́ ó fẹ́ suppress pains ìwọ tó gbéré dẹ̀dẹ̀ wá yẹn mo rò pé mistake ni don't try it again remove it now before kán tó ṣe ìsìnkú fún ẹ kán tó ṣe ìsìndágbére fáyé fún ẹ bẹ́ẹ̀ ni kí ní káwọn ọgọ́rùn ṣe ìsìndágbére fáyé fún ẹ remove it kò sẹ́ni tó bá fún ní injection even injection tí ò ní pariwo tó bá mọ̀ pé ó ń bọ̀ ó lè ó mọ̀ pé ó máa bọ̀ kó lójijì kọ́kọ́ dédé wà wá kọ́kọ́ pariwo kó tó ṣe injection kẹ̀dẹ̀rẹ́ kò sí injection wo ló ń heal ọlọ́run ni mighty healer ọlọ́run ni mighty healer it suppressed pains or it destroyed lives kọrin pé kó lọ bà gbogbo system every every injection have a positive and negative effect. And do you think somebody want to give you injection for healing? It will not notify you. It will notify you. But those ones that want to destroy you, the one they want to use to destroy you, to break you down, they will not notify you because you, they know you, it's possible you reject it. it. It's possible you dodge it. So wàá gbàdúrà báyìí. Ẹnikẹ́ni tó ń gba abẹ́rẹ́ òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gún lábẹ́rẹ́ òkùnkùn. <laughs> Èṣù wicked. Èṣù ó wicked torí ẹ̀ tán bá ní kéèyàn gbàdúrà don't commonize àdúrà o má dẹ̀ kọ ìgbésí ayé níbi tí ayé dé báyìí èèyàn gbúdọ̀ gbé ìgbé ayé ìwà mímọ́ torí wọ́n lẹ́ni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ògbẹ́kùn rẹ̀ sókè sí asán tí òdẹ̀búrò ẹ̀ tán nìkan ló máa rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo ní ọwọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ gbogbo ẹni tó gbé abẹ́rẹ́ òkùnkùn dání àbí tán ti ń gun ẹ̀ wọ́n ní wọ́n ń gun wọ́n ní ń sọ fún yín wọ́n láwọn kan wọ́n ní wọ́n ń gun àwọn ẹlòmíì ní abẹ́rẹ́ òkùnkùn kódà wọ́n ń gun àwọn ọmọ bó ṣe ń gun náà ń gan ọmọ wọn náà ń gun wọn ṣà ń lọ kiri Satan is wicked o ọ̀rọ̀ Ọlọ́run pé ó mú ó yè ó mú ju dàkídà olójú méjì lọ two sword ọ̀rọ̀ Ọlọ́run mú jù bẹ́ẹ̀ lọ ẹ̀ mọ́kàn tó ṣẹlẹ̀ èṣù ní ìkà gan ó ní kò wá sáyé láti ṣe kíni ó ló wá sáyé láti pa láti láti jí láti pa àti láti parun kò ń ṣe pé kó kàn pa lásán kó tún parun pátápátá <laughs> gbàdúrà o ẹni tó bá gbé abẹ́rẹ́ òkùnkùn dání tó ń gún mi lábẹ́rẹ́ òkùnkùn <laughs> ọlọ́run bá mi gún lábẹ́rẹ́ ikú tó bá lọ́tà tó pọ̀ kí ṣe gbogbo wọn ló máa wà láyé tí gbogbo ọ̀tá ẹ̀ bá wà láyé wọn ò ní fi ẹ́lẹ̀ o torí wọn ò rí signs bọ̀tá o bá gbàdúrà kan tí àwọn kan tó ń gbógun tẹ̀ tó bá mọ̀ pé eléyìí gbógun tí ó ti kú eléyìí gbógun tí ó ti kú eléyìí gbógun tí ó ti kú eléyìí gbógun tí ó ti kú ṣoré kádàrá kan wọn ń gbógun tì àjàjà fún àwọn tí ò ń gbógun tìyàn mi ò ń gbógun tìyàn tó bá ní nǹkan jù mí lọ bí kí ni mo fẹ́ gbógun tìyàn nítorí pé ó ní nǹkan jù mí lọ ó bímọ jù mí lọ gbà tí mi ò bímọ táwọn èèyàn ń bímọ ṣe ni mo máa embrace wọn èèyàn ti pè mí rí mo ọmọ mi ò torí pé mi ì tí ì rí ọmọ bí gbà yẹn mo dẹ̀ má rí ọ ní ẹni yẹn sọ pé à lọ́gbọ́ mú mi wá lọ́wọ́ ẹ̀ o ẹni tí ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe bí ó ṣe ń ṣe wọ́n mo ti bí mo ń gbà mo ṣe ọlábọ̀ many people don't know that is my son. àwọn èèyàn ń kúyàn lábẹ́rẹ́ òkùnkùn gbogbo ẹni tó gbé abẹ́rẹ́ ibi dání gbogbo abẹ́rẹ́ òkùnkùn tó ló ń gún mi tó ti gún mi rí tó ìtún fẹ́ gún mi sí má gún mi lábẹ́rẹ́ o má dẹ̀ ṣèkà fún yàn o tó bá wà lábẹ́ ohun tèmi má ṣe ibi o <laughs> má ṣe o tó bá tẹ̀ ń ṣe fún yàn má ṣe fẹ́ mi o má dẹ̀ ṣe fẹ́ni tó bá ti fẹ́ràn má ṣe fọmọ mi ẹni tó bá ti ń ṣe bí o lè máa ṣe fáwọn others wọn máa ń àwọn ayé máa ń àwọn èèyàn ayé máa ń pa òwe kan wọn ní èyí tá a bá yí odó wọn kì í yí kòkò bẹ́ẹ̀ wọn máa tún pa lówe pé tí wọn bá ti ń pọmọ wọn kì í pọmọ ọ̀gbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọn bá ṣe ń pọmọ ọ̀gbẹ̀rẹ̀ wọn kì í pọmọ ọ̀bẹ àwo Jésù ni mo ṣe yìí tó bá pọ̀ ọmọ èṣù tó bá kàn fọwọ́ kan àwọn ọmọ tó bá lọ ó ò lè fọwọ́ kàn mí ẹni bá fọwọ́ kàn mí ni mo lè ní kó fọmọ ẹ̀ rọ́pò ó lè fọmọ rọ́pò kò ṣe nǹkan kan ó lè ẹlòmíì ọlọ́run lè pa thousand because of you ẹni tó bá ń gún mi lábẹ́rẹ́ òkùnkùn gbàdúrà fúnra ẹ o pé ẹni tó bá ń gún mi lábẹ́rẹ́ òkùnkùn ẹlòmíì máa máa gún ẹ kò ronúkúwàdà wọn máa fi rẹ́rìn ni ẹ ti rí àwọn tó fọ́n ni tẹ bá wo fíìmù mi adẹ̀mọ̀ yìí dẹ̀ máa ṣèkà fún yẹn bí tó o ti ń sunkún yẹn á dẹ̀ máa rẹ́rìn àwọn èèyàn kan máa rẹ́rìn wọ́n á wo omijé lójú ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé ó deep gan wọ́n dẹ̀ máa rẹ́rìn wọ́n máa rẹ́rìn ìkà lọ́mọ ẹni tó ń gún mi lábẹ́rẹ́ òkùnkùn à ní pẹ́ parí ẹ̀ ń sìn torí mi ìfẹ́ waste time mi ọlọ́run gún lábẹ́rẹ́ kú ọ̀nà gbábẹ́rẹ́ kú mọ́ lára ọ̀nà àjọkú ọmọláwọ̀ tó bọ́lá máa ń gbẹ̀dẹ̀ ẹ káwọn èèyàn kú káwọn èèyàn kú ẹni tó bá fogun jà ẹ títí títí wọ́n fẹ́ kó o pàdánù ni kó o kú láì tọ́jọ́ ẹni tó bá dédé wù ẹ tó fọ irọ́ ńlá mọ́ ẹ lórí ṣe ló fẹ́ kó o kú kó o jìjì wọ́n ti ṣe fún èmi rí wọ́n ṣe fún bàbá mi bàbá mi tí ò jẹ́ kí n ní bàbá nìyẹn ẹ abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ abẹ́rẹ́ tó ń pa ògo abẹ́rẹ́ tó ń pa ògo suddenly wọ́n kàn déédéé gba ẹlòmíì tó bá jẹ́ ọmọ ọlọ́run àbí tó bá tiẹ̀ jẹ́ ṣọ́ọ̀ṣì tó tó bẹ̀rẹ̀ tó bá ẹni tó máa ń gún mi lábẹ́rẹ́ ọlọ́run gún lábẹ́rẹ́ kú o kò sí nǹkan tó fi ń ṣèyàn ìwọ tó fún mi lábẹ́rẹ́ kan ní o léku sí wọn léjò sí o léjò sí wọn léku tó bá ti léku síyàn tó bá léjò àti eku asín sí ẹ tó ń wá ikú mi tí bá sọ pé kọ́lọ́run máa mi gbá tó o bá ní kó máa gún mi lábẹ́ kí nìyá yà máa bá mi ṣe èmi ò fẹ́ nira wọ́n lérò tán ní fún mi tẹ́lẹ̀ dáadáa ni tí bàbá dẹ̀ wà ń bẹ̀ tó kàn ń gún mi lábẹ́ ẹ̀ kí ló ń ṣe láyé ná you have to go and go and rest o ti ṣiṣẹ́ tó ìlérí ọlọ́run gbúdọ̀ wá sí ìmúṣẹ gbogbo ẹni tó ń gún mi lábẹ́ ẹ̀ ọlọ́run gún lábẹ́rẹ́ ikú ṣebí abẹ́rẹ́ ìnira ni wọ́n ń fún mi ó yá ìwọ kó gba ikú gba ikú o gbogbo ẹni tó ń fún mi ní abẹ́rẹ́ ìnira gbà fún ẹ a máa parí ẹ̀ sìn olúwa gún wọn lábẹ́rẹ́ ikú gbogbo ẹni tó ń gún àwọn ọmọ mi adébùkọ́lá mi ní abẹ́rẹ́ ìnira tó fẹ́ máa gún ògo mi ní abẹ́rẹ́ ìnira òfin tòun mi ní abẹ́rẹ́ ìnira ọlọ́run gún gbogbo ní abẹ́rẹ́ ikú pátá gbogbo ẹni tó fẹ́ máa gún àwọn olólùfẹ́ mi ní abẹ́rẹ́ ìnira gbogbo ẹni tó ń ṣe mí láǹfààní tó ń ṣe mí lóore ẹni tó ń gún yín ní abẹ́rẹ́ ìnira ẹ̀dá bẹ́ẹ̀ kí ọlọ́run kó gún lábẹ́rẹ́ ikú ẹ̀yin olólùfẹ́ mi ó yẹ kó lábẹ́ ìnira èmi kó lábẹ́ ìnira ọmọ mi kó lábẹ́ ìnira ilé mi kò lábẹ́ ìnira òwò mi àti ìpè mi kò lábẹ́ ìnira ó yá gbogbo nǹkan ní àtàwọn ọmọ yẹn kò lábẹ́ ìnira. in Jesus name amen ọ̀tá bí ejò ó yẹ wọlé gbogbo náà ẹ lọ kú dànù ló bá tán for this night. gbogbo ọ̀tá bí ejò ó yá ẹ wọ ilẹ̀ gbígbóná lọ ẹ lọ kú ọ̀tá bí ejò very dangerous enemy very very dangerous <laughs> e, ọ̀tá bí ejò a máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ kó má tẹ̀ yọ tẹ́jọ gan bá ń speed ẹ̀ kì í gbóhùn ẹ̀ àfẹn tó bá níwà sẹ́ńsì tó bá kàn ní pé nǹkan kan ṣe fírí tó bá fẹ́ sáré tó fẹ́ kọjá wọ́n máa ń sọ ṣáńtìlóòbù ń sáré ni ejò speed dáadáa tó bá fẹ́ speed they speed. ọ̀tá bí ejò tó bá múùfù tó bá dẹ̀ fẹ́ rìn kẹ́lẹ́kẹ́lẹ́ lè wọ kó o ní gbẹ́sẹ̀ wọn o ò ní rí sáìn wọn o ò ní mọ̀ pọ́ta ni wọn o ò ní mọ̀ pé wọ́n ti débẹ̀ o ò ní mọ̀ pé wọ́n sọ̀rọ̀ ni ọ̀tọ́ bá báyìí ká má ti ṣá ẹ̀ ní ẹ̀jẹ̀ báyìí wọn ò dẹ̀ ń pẹ́ oró wọn ò ń pẹ́ lára ó máa pa gbogbo kiri yẹn tí ejò ọká tó bá sọ igi tígi yẹn bá tutù tí ọ̀ bá tètè ṣe kiri yẹn á gbẹ ibi tí wọ́n bá fẹnu sọ báyìí ẹ máa rí oró ẹ̀ tẹ bá rí ibi tẹ ojú ẹ rí ega eh, eh, apá ẹ á oró wọn ò da ọ̀tá bí ejò oró burúkú ni wọ́n ń gbé gbogbo ọ̀tá bí ejò tó ń dọdẹ ayé mi gbogbo ọ̀tá bí ejò ọlọ́run crush orí ẹ̀ dànù oró wà lọ nírú wọn oró wà lórí wọn bò tó rí wọn ló jù orí ejò àti eyín ẹnu ẹ̀ òun lóró wà olúwa crush wọn lórí orí ni kò ti gbá wọn torí bá ti kó lára ó dàpọ̀ là ọ̀tá bí ejò tó nọdẹ ayé mi orí ni kò ti bàjà ọlọ́run forí bàjà ọlọ́run gé lórí olúwa gé lórí sọnù bẹ́ẹ̀ ni gbogbo ọ̀tá bí ejò tó nọdẹ ayé mi ọ̀tá bí ejò tó ń dẹdẹ ògo mi ètò náwó mi ọ̀tá bí ejò tó ń dọdẹ ayé àwọn ọmọ mi ọlọ́run gé lórí sọ̀rọ̀ socially gbogbo ọ̀tá bí ejò tó ń dọdẹ ayé ẹ̀yin olólùfẹ́ mi ọlọ́run gé ejò náà lórí èèyàn ni wọ́n ṣùgbọ́n wọ́n tọ́ra wọn di ọ̀tá bí ejò bí ejò snake spirit mm, serpentine enemy ọ̀run gé wọn lórí sọnù gbogbo ọ̀tá bí socially be Jesus name amen. Thank you for this night. We worship we worship God for your for everybody. five yes that's good one hour in Jesus' name. Father, in Jesus' name, in the mighty name of Jesus, Heavenly Lord, we say thank you, worship you, Lord, for this night. We appreciate you. We give you praise. Be thou exalted, be glorified forever in Jesus' name. Hmm. Gbogbo gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ mi tí ọkàn yín ò balẹ̀ lórí àwọn ọmọ yín lórúkọ jésù ọlọ́run tó ní ìṣọ́ gbogbo ìṣọ́ránsì ayé ọlọ́run tó ní gbogbo ààbò ayé ọlọ́run tó ní gbogbo ìdánilójú ọlọ́run tó ní gbogbo agbára ọlọ́run tó ní gbogbo ògo ọlọ́run tó ní gbogbo security ọlọ́run tó ní gbogbo power lórúkọ jésù kó dáàbò bò yín kó fún yín ní security mo wá ṣe ìṣọ́ránsì gbogbo ọmọ ẹ̀ àwọn olólùfẹ́ mi àti tọmọ tèmi nínú ibú ẹ̀jẹ̀ jésù bẹ́ẹ̀ you are secure no weapon fashioned against you shall prosper ẹ ò ní sọmọnà ọmọ yín ò ní dòkú gbogbo aṣọ ẹ̀gàn tí ayé fi wà ọmọ yín iná gbà lára wọn lórúkọ Jésù ìbòjú òkùnkùn lórí àwọn ọmọ yín ọ̀run fi iná jó dànù láti òní lọ ẹ bọ́ lọ́wọ́ ogun ẹ bọ́ lọ́wọ́ ogun náà àwọn ọmọ mi ò ní forí gbógun náà ogun ológun ò ní di tèmi iná jó ogun ayé o ogun tó jà ní lórí ogun náà wọlẹ̀ àwọn ọmọ yín gba òmìnira ẹ di òmìnira o ogun lé bàbá àti tìyá ọ̀run pa wọ́n rẹ́ ọ̀run agbára lọ́wọ́ wọn yéèké bó so tàyà àdúrà ò ní ṣe tìyín tì mo rí ẹ̀yin náà àyìn olólùfẹ́ mi sínú ẹ̀jẹ̀ jésù àtàwọn ọmọ yín àtàwọn ọmọ mi àtàrà tèmi i do my insurance and i use my myself as a point of contact into all my well wishes no evil shall befall me no evil shall befall my daughter my son and all of you in the name of jesus you are saved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 with your flame sword of fire, with oaths of error, with his flame sword of fire. Surround our life with destiny helpers. Surround our life with good people of God, both now and forevermore. Amen. Amen. Amen. In Jesus' name. Alọ́nà ayé lónìí o, bàbá wa ọlọ́run wa má jẹ́ àṣàgbákò. Ojo ni ò ní gborúkọ yín ga, ọlọ́run wa má jẹ́ òṣẹlẹ̀ sí wa. Ire lónìí o, ire ní ọjọ́ gbogbo. Fún èmi, fún àmọ́ mi, fún gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi. Ire o thank you orúkọ tèmi ò tí ì padà lóru òní bọ́lá àfọláṣadé evangelist ni o ajínrere um, ọmọ ogun jésù ẹgbẹ́sẹ̀ sókè ẹ tè ṣùpá ọmọ ogun jésù ẹgbẹ́sẹ̀ sókè ẹ tè ṣùpá. gbogbo ẹ̀yin tí ẹ ń ṣọjọ́ ìbí mo kí yín happy ní last week mo kí yín happy birthday ní tẹ́ ẹ ṣe ní ọ̀sẹ̀ yìí mo kí yín happy birthday gbogbo ẹ̀yin tẹ́ ṣe wedding anniversary yín many many happy return o láṣẹ kristi eléyìí ò ní jẹ́ àṣemọ fún yín ní ìwòye ọdún tó ń bọ̀ a máa jọ péjú ṣe ni a ò ní ṣe nínú ìbànújẹ́ a ò ní ṣọ̀fọ̀ ṣe o láṣẹ Èdùmàrè a ó máa lé nínú rere a ò ní dín bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tí ẹ sì ìbànújẹ́ náà I had something that my father na and somebody say your political father yes bàbá mi Bọ́lá mi Tinubu wọ́n wà nínú wọ́n mourn àmọ́ gbàdúrà kí Ọlọ́run kó tù yín nínú ẹ ò ní rírẹ̀ mọ́ onínú APC àwọn tó dàgbà àti ẹ̀mí gígùn àti àlàáfíà lọ́lọ́run promise wa gbogbo ẹ̀mí sudden death kí ọlọ́run kó bá wí lórúkọ jésù nínú ilé tiwa nínú pátì wa nínú àyíká wa ní àyídá wa ìbànújẹ́ ò ní wọ ọbẹ̀ mọ́ kí ọlọ́run kó bá mi tù wọ́n nínú gbogbo àwọn tó banújẹ́ ní àkókò àti sáà yìí tẹ́ miss àwọn olólùfẹ́ yín tẹ́ lọ́ọ̀sì wọn may almighty god strength you put smile on your face kó fún yín ní strength láti bí ẹ pain sí kó má dẹ̀ pẹ́ jù lórúkọ jésù jésù gbogbo ènìyàn ló máa kú ṣùgbọ́n ọlọ́run níjà kú lọ́mọdé àwọn òní pẹ̀lú láti kú lọ́mọdé kí ọlọ́run kó dá ìbínú ẹ̀ dúró ikú ọ̀dọ́ is part of anger that God shows to a family tó bá ṣẹlẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ téèyàn bá ṣe tí ó bá ń ṣẹlẹ̀ nínú ilé ènìyàn ìbínú ọlọ́run ṣó ti yé àlè kúérì wọn bọ́tà ara ìbínú ọlọ́run ni ìsáyẹ̀ máa dẹ̀bẹ̀ máa ṣe ni pé àábẹ̀ ọlọ́run ọlọ́run ò ní jẹ́ ká rí rẹ̀ mú ọlọ́run á máa mú inú wa àfẹ́ ọlọ́kùnrin bàbá mi Bọ́lá Ahmed Tinubu God bless you may God strengthen you in Jesus name ẹ pẹ́ fún wa o àyè yín báyìí kò tí ní kò ní ṣòfò may almighty god kó dẹ̀ dá àwa náà sí gbogbo yín pátápátá kó dára sí wọn ìgbà tí mo ti dàrí gbẹdẹ wọn ní kíni mo ń bọ̀ mo fẹ́ sọ̀rọ̀ nípa sọ títóbi rẹ̀ tí ó bá ti yá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ máa fi lè ṣe lọ kí ọlọ́run ẹlẹ́dàá kó má fi lè ṣòpin má fẹ́ yìí ṣòpin o Elédùmarè ẹlẹ́dàá mi má fẹ́ yìí ṣòpin o má máa wá o má sì máa bá yín láyà àtàláfíà ní gbogbo ìgbà ire o ire o ire kàbìtì ire gbàǹgbà ire o wonderful day.